ọwọ́ tẹ olè ajífóònù tó ṣe bí alámòjútó ìdánwò ní fásitì Ifẹ̀ àhesọ tó kọ́kọ́ ń lọ káàkiri ni pé alámòjútó ìdánwò èyí tó ń pè ní infigilétọ̀ lédè òyìnbó ni ọkùnrin tí ọwọ́ àwọn akẹ́kọ̀ọ́ fásitì Ifẹ̀ ìyẹn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì tẹ̀ láìpẹ́ yìí lórí ẹ̀sùn olè jíjà ṣùgbọ́n nínú àtẹ̀jáde kan tí alukoro iléèwé ọ̀hún Abíọ́dún Ọlárẹ̀wájú fi síta lọ́jọ́ keje oṣù kẹfà ọdún yìí ló ti ṣàlàyé pé ọkùnrin tí wọ́n pariwo lèlé lórí nínú fọ́nrán náà kì í ṣe olùkọ́ bẹ́ẹ̀ ni kì í ṣe akẹ́kọ̀ọ́ fásitì ọ̀hún ọ̀làríwájú ṣàlàyé pé ṣe ni afurasí náà múra mínímíní bí olùkọ́ tí kò sì sẹ́ni tó fura sí i tó fi wọnú kíláàsì kan tí àwọn akẹ́kọ̀ọ́ ti ń ṣèdánwò ó ní bó ṣe rí i pé ìdánwò wọ àwọn akẹ́kọ̀ọ́ náà lára ló bẹ̀rẹ̀ sí kí ọwọ́ bọnú báàgì wọn lẹ́yọ kọ̀ọ̀kan níbi tí wọ́n dá a jọ sí eléyìí ló ń ṣe lọ́wọ́ táwọn akẹ́kọ̀ọ́ kan fi kẹ́fìn rẹ̀ tí wọ́n sì pariwo lé e lórí ìmúra rẹ̀ ló sì jẹ́ kí wọ́n máa sọ káàkiri pé alámòjútó ìdánwò ìyẹn invigilator ni aláròyé gbọ́ pé ọmọkùnrin náà ti jí tó fóònù mẹ́sàn-án kí ọwọ́ tó tẹ̀ ẹ́ àwọn akẹ́kọ̀ọ́ sì ti fà á lé àwọn ọlọ́pàá inú fásitì náà lọ́wọ́ kí wọ́n lè taari rẹ̀ sọ́dọ̀ àwọn agbófinró ìlú láti lè dá sẹ̀ríà tó fún un. Babáṣọlá Florence ló ṣàkójọ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online Faith Adébọlá ló kà á sétí gbọ́yìn.